وأحسن الهدى هدى نبينا محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وقنفوا الله سبحانه وتعالى وباتي أتو دافوا لوني láti máa pàdé lórí ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí a pè ní التعليقات العلمية على الأساليب النبوية في التعامل مع أخطاء الناس ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó tún yọ̀nda ilé ìfún wa gẹ́gẹ́ bí nǹkan kan gbòógì nínú àwọn kan tí a fi sin lọ́run ọba Allah ọba yìí kódà ń kó gba nǹkan yìí ọwa wa ní ìjọsìn kọ́lọ́wọ́ ọba Allah wa ta'ala kó jẹ́ kí ajẹ́rì nǹkan yìí ayé àti ní ọjọ́ alkiyama abẹ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala àfojúsùn ni àfojúsùn wa òun náà ni báwo làwa náà ó ṣe kópa níbi ìdáàbòbò súnnà lórí ilẹ̀ eléyìí tó yẹ sí pé wọ́n padà bí wá léèrè nípa rẹ̀ lọ́jọ́ gbẹ̀dọ̀ kìyàmà pé ipò wo la bá wà nílé ayé ipò wo fi sí kí lórí pa tiwa náà lórí ẹ̀sìn ọlọ́run ọba Allah wa ta'ala nígbà tá wà nílé ayé àwọn nǹkan tó lọ́wọ́ bá Allah subhanahu wa wa ta'ala níjọ́ tí wọ́n bá máa bèèrè irú bèèrè lọ́wọ́ wa kọ́lọ́wọ́n bá lọ subhanahu wa ta'ala kó lo àwọn àjòkó yìí ní sábà bí ìrètí tí ó dáa fọ́ tọ́lọ́wọ́n bá lè kẹ́lá yọnú sí lọ́jọ́ náà lọ́hùn ọlá àjọ kan sọ lọ́wọ́n bá ayin ọlọ́wọ́n bá lọ subhanahu wa ta'ala àdẹ̀gbékò fọ́lọ́wọ́ba Allah subhanahu wa ta'ala gbogbo ilé ìtọ́lọ́wọ́ba gbékò fún ara ìnínú ròyìn àtọrọ àlọ́wọ́ ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala lórí ẹ̀sìn tọ́lọ́wọ́ba lábọ̀wá lọ́rùn ní ṣíṣe àti ní gbéjù sílẹ̀ fún ìlànà wa taraka àtọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala lórí àwọn ẹ̀ṣẹ̀ wa ma zahara minha wa ma batan ilé ìtọ́hàn bẹ́ àtàjì ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala kó ń bí aburú ẹ̀mí wa àti àìdá iṣẹ́ ọwọ́ wa kọlọ̀ọ̀bá kọ́ mọ́sàlá ìlàwà ń bẹ̀ dájúdájú gbogbo ẹnikẹ́ni tí ó bá mọ́nà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba ló fi mọ́nà gbogbo ẹni yóò tó bá sì sí náà ọlọ́run ọba ló sì lọ́nà kò lẹ̀ tẹ́nìkan lẹ́yìn ọlọ́run ọba tó ní kápá àti sírò ẹni bẹ́ẹ̀ mọ̀nà lẹ́yìn ọlọ́run àjẹ́rìí tí ìjọ kan ṣoṣo ọlọ́run ọba Allah níbi gbogbo ọ̀nà tọ́lọ́run ọba ti fi ìjọ kan ṣorin lẹ̀ fún ara ẹ̀ a sì jẹ́rìí sí ìjẹ́jì sí ọlọ́run ọba nabi sallallahu alaihi wa alihi wasallam àlékún ìkẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run ọba atọ́rọ ẹ̀kọ́ ma bá nabi sallallahu alaihi ìdánilẹ́kọ̀ọ́ tí a máa ń ṣe fún wa lásìkò yìí òun náà ni التعليقات العلمية على الأساليب النبوية في التعامل مع أخطاء الناس àwọn àtọ́lé ọ̀rọ̀ eléyìí tí a ó ma gbé kalẹ̀ pẹ̀lú ma yàáwùní mina rahman pẹ̀lú ìkọlọ́wọ́ látọ̀rọ̀ lọ́wọ́ bá rahman lórí tíra al-asalibu nabawiyya àwọn ìlànà nabi sallallahu alaihi wa alihi wasallam fi ta'amuli ma'a akhta'in nas níbi bá ṣe ń lò pẹ̀lú àfiṣẹ́ àwọn èèyàn ẹni tó kọ tírà al-asalibu nabawiyyatu fi ta'amuli ma'a akhta'in nas òun náà ni al-sheikh muhammad bin salih al-munajjidi ó jọ ọ̀ràn èèyàn tàbí kí n sọ pé ó fi ń dáa jùlọ lórí gbogbo ẹni tí ó bá jẹ́ sí pé eléyìí ni ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ tó máa gbọ́ lábala tá a wà yìí kó lọ gbáwọn ilé ìta ti sọ sẹ́yìn torí pé nínú àwọn nǹkan tí màá ti máa tẹnu mọ́ fáǹfààní àwọn tí ò tún ní láǹfààní àti gbọ́ náà tó ń ti bá ṣe ń pariwo tó náà tí màá máa tẹnu mọ́ àyàfi tí ọlọ́run ọba tí ṣe pọ́ọ̀nù bá mú ìgbàgbé tó bá mú gbàgbé wá lọ́yà kù kọ́lọ́run ọba lọ́sọ̀ bá ń sálákọ́dá ń kó mọ́ jẹ́ kí ṣetán ní kápá lórí eléyìí òun ni wípé Sheikh Muhammad bin Salih Al-Uthaymeen wọn ò kí ń kàfà súnnà o astaghfirullah azim Sheikh Muhammad bin Salih Al-Munajjidi wọn ò kí ń kàfà súnnà o àfà ìkwánu ni innahu ìkwániyún qutubiyún sururi ìkwáni ni kútúbí ni wọ́n òwúrí ni wọ́n ẹni tó ń tẹ̀lé ìròyìn kùtùbíyà tó ń tẹ̀lé ìròyìn Muhammad turu tó ń tẹ̀lé ìròyìn àwọn al-Ikhwan al-Muslimun òun náà ni bàbá yìí Muhammad Salih al-Munajjidi a ti kó ẹ̀rí wá lọ́pọ̀lọpọ̀ lórí ilé ìlà ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ pé nítorí ti ẹ̀gbọ́n ló fàtà fi sàtíra ilẹ́sà láti tẹ́bùrù ẹni yìí kọ́ má bá fi kó ìrújú bá àwọn tí wọ́n bá fẹ́ fi súnnà gbàtẹ́ni yóò máa sọ̀rọ̀ nípa sheikh Muhammad bin Salih al-Munajjid ó fi rinlẹ̀ nínú dánilẹ́kọ̀ọ́ rẹ̀ pé bàbá yìí wà lẹ́wọ̀n títí dìsìn báyìí lóòtọ́ sí ni wọ́n wà lẹ́wọ̀n ní Saudi báyìí ó wá nítò kọ́lọ̀ ọba àdíkẹ́lákọ́lá ń kọ́ bá wà lá bàbá yìí àti àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ náà àwọn afá tí wọ́n ń tẹ̀wọ̀n lọ́wọ́ báyìí kọ́lọ̀ bá kó wọ ọlá àwọn tẹ́ tí wọ́n ṣe fún ìsìláàmù yìí ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ yẹn òórùn tẹ́ máa gbọ́ bẹ̀ ni pé wọ́n ṣàbòsí fún bàbá yìí àwọn olóyìn ṣàbòsí fún wọn àwọn ìjọba Saudi tí wọ́n tì wọ́n mọ́lé abẹ́ẹ̀kọ́ ni so òórùn tẹ́ máa gbọ́ nìyẹn nínú ọ̀rọ̀ yẹn tọ́ bá sọ pé wọ́n tì yàn mọ́lé àti mọ́lé ò kí ń ṣe yàrá yàn gbogbo alamọ̀ yìí pé ilé àwọn ọ̀daràn òun láti mọ́lé ṣùgbọ́n tí gbogbo ẹnikẹ́ni tí wọ́n ti mọ́lé náà ni ọjọ́ daràn nù ṣẹ̀rí àbí àrínú àwọn àfẹ́ẹ̀sìn tó ẹ́kún wọ́n ti wọ́n mọ́lé tó ìjẹ́ pé ìtì wọ́n mọ́lé kò kí ń ṣe àbùkù fún wọn kódà nínú àwọn manakibu wọn tamaka ni ànábì yusuf alayhi salatu wa salam wọ́n sáti mọ́lé ṣé ọwá jẹ́ nǹkan àbùkù fún ànábì yusuf bí ẹ̀rí pé nǹkan tọ́lọ̀ Allah subhanahu tó fi tàgbéga fún ni tọ́lọ̀ wọn ni àdìsọ́pẹ́ ni ẹ ti wá dẹni àbúrú kí ni wọ́n ti mọ́lé lórí rẹ̀ kama náà èmi wá rò pé bẹ́ni ṣe mẹ́nu débi àti mọ́lé tó dẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tí ò bá fẹ́ tí ò bá fẹ́ dá wàhálà lẹ̀ fáwọn èèyàn tí ò bẹ̀rẹ̀ fẹ́ làbátá ọ̀rọ̀ tí ò fẹ́ máa wáhá ọ̀rọ̀ tí ò fẹ́ ti tẹ̀mùwé kò fẹ́ dá ọ̀rọ̀ rú ó yẹ kó lè sàlàyé kí ló fàá gan-an fi ti bàbá yìí mọ́lé tó àbí tí ó yẹ kán tí wọ́n mọ́lé fún mi táàbí mọ̀ pé á ah, ẹnìyẹn tó yẹ ká sá fún mi mo rò pó clear àbí tí èèyàn bá ti irú ànábì Yusuf ń sìn nígbà tí wọ́n ti mọ́lé tọ́lọ̀ bá lè kẹ́lọ̀ sọ ìdí tẹ́fi ti mọ́lé nígbà tọ́lọ̀ bá lè kẹ́lọ̀ sàlàyé sẹ́nìkan rí láì jíjí wọ́n yẹ ti ànábì Yusuf tí a rí nǹkan tán fi wọ́n mọ́lé a rí pé àwọn tí wọ́n tì wọ́n mọ́lé ni wọ́n ṣe kí àwọn ni wọ́n tàbò sí fún wọn àwọn ẹni yìí ẹni ìjẹ́ni rí wọn sì ní ó fẹsẹ̀ múlẹ̀ kódà gan ìjẹ́ni ọlọ́run bá wọn tó fẹsẹ̀ múlẹ̀ látara ìyà tó jẹ fẹ́sìn sọ àkànní máa sọ pé wọ́n ti sheikh asheikh Muhammad bin Salih al-Munajjid mọ́lé nìkan káàmọ̀ wá tàdúrà pé kọ́lọ̀n kó yọ wọ́n bẹ̀ kọ́lọ̀n kó lagun àwọn àfáà mùsùlùmí tán torí ẹ̀ gbérú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀ nìyẹn so káwọn èèyàn máa yí àwọn èèyàn lágbòdáná káwọn èèyàn máa fi búrẹ́dì ìrújú kó àwọn èèyàn lómi ọbẹ̀ súnnà lọ so a ń láti ṣe àwọn ipá wa lórí irú àwọn àlámọ̀rí liyahlika man halaka an bayyinah wa yahya man hayya an tí gbogbo ẹnikẹ́ni tí ó bá parun tí ó bá ṣìnà kó lè ṣìnà kó lè parun lẹ́yìn ìgbà tí màmá dájú bá ti wá bá tí òun gan mọ̀ pé ìfẹ́ ń lókù tó ń lò tàìrẹ́rí kọ́ in tó ń fẹ́ mọ̀ ni gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ́ là tí ó bá tẹ̀mí nítẹ̀mí tọ́mọ bá dìtọ́ ayọ́nú sí tí ó là kó lè là lẹ́yìn ìgbà tí màmá dájú ò ní mọ̀ pàtàkì tí pàápàá ìrìlẹ̀ ìbáyìí nínú àwọn nǹkan tí ọ̀yẹ̀ká fura sí ni ṣùgbọ́n àwọn tó bá jẹ́ olùtẹ́tí tí irú àwọn olùbánisọ̀rọ̀ bẹ́ẹ̀ irú àwọn nǹkan tó yẹ kó máa tawọ́ta tẹ̀lẹ́mì wọn nínú béèrè tó yẹ kó máa bá ẹ̀yìn ọwọ̀ yá àjà ní pé nígbàtẹ́ ni wọ́n ti ẹ̀yìn mọ́lé so ẹni tí wọ́n ti mọ́lé lẹ́fẹ́ kásẹ̀rẹ̀ fún wa ó yẹ kẹ́ sọ tó fà á tí wọ́n fi ti mọ́lé náà tẹ́ bá fẹ́ ní ìǹsọ́ọ̀fù pẹ̀lú wa tẹ́ bá fẹ́ ṣe déédéé dọ́gbandọ́gba pẹ̀lú wa ẹ fẹ́ fi tíra yàn dá wa lẹ́kọ̀ọ́ ẹ̀yin náà dẹ́ ń sọ fún wa wípé ẹni wà láti màlẹ́ nìkan ṣé kọ̀ wá yẹ ká bùkátà kílà àfà àwa ṣe gan àfà àtàfẹ́ kẹ́kọ̀ọ́ nù tíra kí ló ṣe gan tẹ́bi ti mọ́lé sọ́yẹ ká pàdánù irú àwọn ọmọ bẹ́ẹ̀ nípa ẹni tàbẹ́ sàǹfààní lára rẹ̀ ṣòyẹ́ rí pé àwa ti mú tiwa wá o adi mẹ́rin wa tó fàtà fi ti mọ́lé kí ló dẹ̀ fa o in tó fàtọ́ di kí wọ́n mẹ́lẹ́wá irú ẹni tóhun náà fẹ́ polongo bàbá yìí ní ìsinyìí ó yẹ kóhun náà lè sọ in tó fà kí lórí tóhun tó fi gbé pamọ́ tó wá jẹ́ pé àdúrà lákì mẹ́lẹ̀ <coughs> lẹ́yìn rẹ̀ so ìwà sọnù àwọn tó bá ti jẹ́ onísọnù ẹ̀dá àwọn náà máa ń ṣerú nǹkan a ti ṣàlàyé fún wa lánàá kí ni nǹkan tí tíra ìgbérù gan so kí láwọn nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ nǹkan pẹ̀lẹ̀ tó ẹka mà a ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ìdánilẹ́kọ̀ọ́ fún wa so bí tí a máa ṣàlàyé fún wa lónìí òun náà ni kókó ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì tí bàbá yìí ṣàlàyé nínú tíra yìí ẹ̀rí àwọn gbìyànjú ní tírà yìí torí pé òdodo ní ká mọ́sọ̀ ohun soye àwọn ọ̀pọ̀lọpọ̀ ibi tá máa kán mọ́ sí àwọn ibi tó jẹ́ sí pé àwọn onírújú lè lónìí kìí ṣe pé nǹkan yẹn gangan ni àbáyé gbà lérò níbẹ̀ kódà wọ́n tún tilẹ̀kùn mọ́ àwọn àyè ìrújú yẹn ṣùgbọ́n ẹni tí ó bá fi rú nǹkan yìí dá wàhálà lẹ̀ fáwọn èèyàn ò ní sọ pé wọ́n tilẹ̀kùn mọ́ wọ́n tilẹ̀kùn yẹn lẹ́yìn alkhọ́fa'u min tabi'ati al-bashar lábẹ́ gbólóhùn yìí àbáyìí máwọn ọ̀rọ̀ kan wá ilé ìfìyé sí pé àwọn onírùjú lè pàtí so alkhọ́fa'u min tabi'ati al-bashar ó ní kókó ẹlẹ́ẹ̀kejì tí wọ́n discuss nínú ọ̀rọ̀ yìí nínú pé àdámọ́ tọ́lọ̀bà àlékẹ́ àdámọ́ mẹ́jẹ́ ènìyàn tí yàn fi ń jẹ́ èyàn òun ni kọjá láṣìṣẹ́ wà kí ni nǹkan kílélé tó túnmọ̀ sí yẹn o ni pé kò sí ìtìmà fún mẹ́jẹ́ ènìyàn kíyàn mórí bọ́ kó ń bí àṣìṣe kíyàn má láṣìṣe kọ́ má ṣìṣe rárá ọlọ́run bá lọ́sùn ni kí ó já àwọn tó lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àsọ́mà òun náà ni àwọn al-ma'sumun al-ma'sumu man àsọ́màhu Allah subhanahu wa ta'ala ẹni tí ó là òun náà lẹ́ni tọ́lọ̀ bá àríkẹ́lá bá tọ́ ẹni tí ó lè tàṣìṣẹ́ oní tọ́lọ̀ bá àríkẹ́lá bá ń dáàbò àwọn ilé náà tó wà ní nǹkan táwọn àfáà tún gbé yẹ̀wò kìí sí gbogbo ọ̀nà wọ́n lè ṣàṣìṣe níbi iṣẹ́ tọ́nà bá lè jẹ́ lábáti ọ̀nà wọn ni wọ́n lè ṣiṣẹ́ jẹ́ ṣùgbọ́n níbi ìjọ́mẹ̀ èèyàn tí wọn náà wọ́n lè ṣàṣìṣe Ànábì sallallahu alaihi wasallam náà láwọn àìyé tó ṣe tọ́lọ̀ bá lè kẹ́lá dé corrected nínú ẹni àbàṣà wátawálà àìbẹ̀kọ́ ni tọ́lọ̀ bá lè kẹ́lá tó correct Ànábì sallallahu alaihi wasallam kódà tọ́lọ̀ bá lè kẹ́ tún á sábà rẹ̀ gan pàápàá tọ́lọ̀ bá lè kẹ́ tún bú Ànábì sallallahu alaihi wasallam lórí ààrẹ ẹ̀kọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹni yá ayọ́ annabi lima tuharrimu ma ahalla Allahu lak tabtaghi mardata azwajik ọ̀pọ̀ bẹ́ẹ̀ so láwọn àfáà tí máa ń ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ pé táwọn anẹ́bí ọlọ́run bá gan sí wọ́n làkó náà wọn tó bá yí pé wọ́n làkó rẹ̀ sí rí tó yí ọlọ́run bá sọ wípé tọ́lọ̀bà àríkà sọ pé liyaghfira Allahu laka ma taqaddama min dhanbik wa ma ta'akhkhar wa yutimma ni'matahu 'alayk wa yahdiyaka siratan mustaqima nínú sọ́ọ̀fì fath àbí àti gbólóhùn tí àwọn fàábà lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam ní qad ghufira laka ma taqaddama min dhanbik wa ma ta'akhkhar amma ana amma ana fala amma ana fa ata'ajjadu wala arqud amma ana fa usalli fi al-layli wala arqud ọ̀rẹ́ mi nígbàtí mi ò rí bí tànàbí sallallahu alaihi wasallam èmi ó máa fi gbogbo òru mi tí ọ̀rùn èmi ò ní sùn ìkejì ní ẹ̀rí mi ń tèmi ó ní fa asúmù amma ana fa wala uftir èmi ọmọ gbàwẹ̀ gbogbo gbésí ayé mi ma fi gbàwẹ̀ tí ń fi lọ pàdé ọlọ́run ni kò síjọ́ kan báyìí tí ma jẹ kan ìkẹta ni a máa aná fàlá àtàzọ́wọ́dù nìsà ìtẹ́ mi ọmọ bí sin lọ́run ní pé èmi ìlú fẹ́yàwó ń tẹ̀mí torí ìyàwó oníjìn ráàyè sin lọ́run dáadáa nǹkan tó fa ni pé àwọn rí pé ọlọ́run wà so eré tó túmọ̀ sí min tabi'ati al-bashar àṣìṣe kásẹ̀ nínú àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni kò sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ní isma àyàfi àwọn tọ́lọ̀wọ̀n bá lè fẹ́ lásọ́ nínú àwọn ànábì ọlọ́run bá lọ́sùn àtàrà àwọn ànábì eléyìí tá fi sọ wípé al-khata'u min tabi'ati al-bashar ẹ̀rí wa lórí ẹ̀ tàbí sọ pé kápásì ṣe nínú àdámọ́mọ́ ẹ̀dẹ́ nìyẹn ni wọ́n ní torí gbólóhùn anábì sallallahu alaihi wasallam ni anábì ní kullu ibni adam khata'un anábì ní gbogbo ọmọ anábì adam àpáta khata' aláṣìṣe

Ibn Majah àwọn àgbàwá ní hadith 4251 wàláàbù láhù gbólóhùn yìí sì ní gbólóhùn ta fi káyì gbólóhùn tí al-Imam Abu Dawud fi gbàwá ní وحسنه الألباني في صحيح الترمذي وحسنه الألب... وحسنه الألباني في صحيح الترمذي الشيخ العلامة المحدث الألباني وصفي حديثه حديث الداني من صحيح الترمذي وأنا قتيرة في صحيح الترمذي ní hadith 2499 náà ti sọ̀rọ̀ yẹn lábẹ̀rẹ̀ náà ti sọ̀rọ̀ yẹn na'am eléyìí ni ẹ̀rí tí wọ́n gbára lé lórí pé al-khata'u min tabi'ati al-bashar nàmtàbáwò hadith yìí ìgbátàdìsì fi rìnlẹ̀ ní pé gbogbo wa ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa aláṣìṣe ni tó túnmọ̀ sí pé kọ́mẹ̀dé yẹn ṣàṣìṣe kò tí ìtúmọ̀ sí wípé ẹni yẹn ó ti wá dẹni tá dànù kò tí ìtúmọ̀ sí pé ẹni yẹn ti wá dẹni tá tàdànù kò tí ìtúmọ̀ sí pé ẹni yẹn ti wá di ẹni tá màbá sọ̀tá ìgbà láti wọn sọ̀tá ìgbà tó bá takú lórí àṣìṣe yẹn tó bá ṣàṣìṣe ìwọ àwọn ọmọ ìyá rẹ̀ ní pé kápẹ́ sákìyèsí in tó ṣe àṣìṣe ni ẹ̀rí rẹ̀ tó wọn náà bá fẹ́ wà nínú hadithu yìí nínú wa khairu qatta'in oníkọ́ jẹ́ kíni ta'ibun min at-tawwabin an yakuna min at-tawwabin ó gbọ́dọ̀ jẹ́ kan nú realize pé òun wà nínú àwọn kó lè bá jẹ́ ẹni tó lóore nínú àwọn tí ń ṣe Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó pé wa khairu khatta'in ẹni tó lóore nínú àwọn tí ń ṣe Ọlọ́run bá nínú àwọn èèyàn tá ròyìn pé olùsẹ́lọ́run ni wọ́n yìí òun làwọn tí bá ṣe táwọ́bà náà ìgbà ìgbà wọn látò máa ṣerú nǹkan yẹn nígbà tá a bá ń pè yàn sákìyèsí lórí àti ìṣe tó ń ṣe tó tó ń takú ó clear rí eléyìí sì ni nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó jẹ́ tí pé ó padà di pé akọ́rawa síta bí ọmọjọ́ méje ń sìn tá kọ́rawa síta kìí ṣe bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn àbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àwa náà lo hadithu kullu ibn adam khatta'un wa khairul khatta'ina at-tawwabun alò pẹ̀lú wọn ní nǹkan tí ní nǹkan tí kò kéré tí bí ọdún méje mẹ́jọ táàfin pèrà wà sákèèsí táàfin pèrà wà sákèèsí kò yíba yìí sí látara pé àà ànítẹ́ ní pé àwọn ọmọ ìyá wa àwọn aṣíwájú wa wípé wọ́n ń ṣe àwọn àṣìṣe kan kò jí túmọ̀ sí pé ká kó wọn dànù kò jí túmọ̀ sí pé ká fẹ̀ jù wọn síta nígbàtí àbájẹ láǹfààní àti máa ṣàtúnṣe tí wọ́n sì ń gbà ìgbà wo ọ̀rọ̀ wá di pé à ní bá lò báyìí máa ààyè bá ló parọ̀ pẹ̀lú yín nígbà tó di pé wọ́n sọ wípé báwọn ó ṣe máa bá a lọ nìyẹn ìlànà táwọn ó ti máa pèpè sí nìyẹn káàsì jọmọ ṣe bẹ́ẹ̀ lórí ìlànà yẹn nígbà táwọn ti máa ìpèpè sí wa táwọn ti máa táwọn pèpè sí táwa náà ti máa táwọn náà pèpè sí yẹn so kájọ máa ṣàṣepọ̀ bẹ́ẹ̀ àmọ́ páwọn òyípadà àwọn ò ní yípadà wọn tó wá fi ń wọ́n tó wá ń tako ìpèpè tó jẹ́ pèpè alùsúnnàtì jama'a wọ́n tó wá ń tako ní gbangba wọ́n fẹ́ sọ súnnà di bídá wọ́n fẹ́ sọ bídá di súnnà wọ́n dẹ̀ fẹ́ pé àwọn tí wọ́n ń pèpè sí súnnà lórúkọ bú pálákàtà kìkì wọn wàhálà tó dé torí pé bá ti lè bá débẹ̀ yẹn ó ti jáde kúrò nínú àwọn tí hadith ní bá wípé wa khayrul khatta'ina àtàwàbù ẹni òkè táwọ́bà nìyẹn kò ní jẹ́ ìkanú àwọn tó lórí inú àwọn tí wọ́n jẹ́rù tẹ̀lé ọba lọ subhanahu ta'ala ṣùgbọ́n ọmọ jẹ́ ẹni tí ajìnì tẹni tá yẹpẹrẹ ẹni tá yẹyẹ torí pé kíni tó pò sórí kankan bọ́lá ọba lọ subhanahu ta'ala ṣe ń bá irú àwọn tó bá rí bẹ́ẹ̀ lónìí ẹ̀ bàbá yìí náà wọ́n ní ọ̀rọ̀ ń bára wa sọ yìí reality ọ̀rọ̀ tá ń bá wa sọ yìí tó bá clear sí wa nígbàtí nǹkan yìí hakíkọ̀ yìí tó bá dòdòdó pàápàá tá ń bára wa sọ̀rọ̀ yìí tó bá clear tó bá fojú hàn tí èèyàn dẹ̀ rántí ẹ̀ ní gbogbo ìgbà wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó nígbà tó bá tún dòdòdó tó clear sí yẹn pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn aláṣìṣe ni o ẹ̀mọ́ expect your 8 man lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé a ah,

ṣe ìkan àwọn angẹ́lì ọlọ́wọ́ bá nínú tó fi máa ẹ̀spẹ́tì pé kì máa ṣàṣìṣe anábàṣàrò ní ṣlúkú àbàràbí tí ń lè mìíràn wọ́síf mo lè ṣàṣìṣe mo lè correct fanzuru fi ra'yi ẹ máa wòye sí nǹkan tí ń bá mú wá fama wafaqa al-kitaba wa sunna fakhudhu tálọ́sọ̀ tó bá ti ṣe déédéé tíra ọlọ́run ọba àti súnà nẹ́bìnú tí ń bá sọ ẹmú wa ma khalafahuma fatrukuhu ilé tó bá ti ya pàtí méjèèjì ẹ jùlẹ̀ ẹmẹ́tò ẹmẹ́lù kò ríra ìsìn so a ní máa bọ́mọ̀ èèyàn lò bẹ́ẹ̀ nígbà tẹ́lẹ̀ ìbá ti clear àti wa òdodo yìí tó bá ti lè clear àti wa wípé ọmọ ẹ̀dẹ́ ni aláṣìṣe ni táàdẹ̀ rán tí ẹ̀ ń gbogbo gbà yóò jẹ́ kí a máa gbé gbogbo àlámọ̀rí sí orí àyè rẹ̀ tọ́lá láàfin àtọ́yàká gbé sí almithaliyata awil ismata fil ashkhas ẹni tó jẹ́ olùre ni kò ní ma azum kò dẹ̀ ní ma ṣe lọ́rọ̀ yẹn wípé ìyẹn gbọ́dọ̀ jáwò kọ́sì pé ẹnìká àwòkọ́sì lọ gbọ́dọ̀ jẹ́ èèyàn kan gbọ́dọ̀ ní isma kọ́ wá máa nírú àdìsọ́kàn yẹn sọmọ̀dé èèyàn kan pé àwòrán yẹn ni ó gbọ́dọ̀ à pé kò gbọ́dọ̀ sàtìdé gbogbo tó bá ti ń ṣe pátá òun náà lágbọ́dọ̀ máa mú kìrá ìsì èèyàn gbọ́dọ̀ ní irú àdìsọ́kàn yẹn séèyàn kan nítorí pé èèyàn ti gbọ́ yé pé ọmọ èdè nìyẹn o aláṣìṣe ni nínú àdámọ́ ọmọ èdè nìyẹn sì ní kó ṣàṣìṣe ثم يحاسبهم بناء عليها ثم يحاسبهم بناء عليها lórí àgbóyí tó ti wá ní nípa ọmọ èdè nìyẹn yìí òun yóò fi máa ṣe sírò wọn orí ẹ̀ yóò ma gbé o wọn lé lórí wọ́n ni aw yahkumu alayha aw yahkumu alayhim bil fashal idha kabura al-khata'u wa takarrara wa takarrara jari aw yahkumu alayhim bil fashal idha kabura وتكرر khatau tàbí kọjẹ́ pé yọ́mọ wá tèdájọ́ lé wọn lórí pé wọ́n ti fail èyàn ní tèdájọ́ láwọn èèyàn lórí pé wọ́n ti fail ìdá ìkábòrò lọ́tọ̀ nígbàtá ìṣe rẹ̀ bá tóbi kò tí fail torí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó wà bound láti ṣàṣìṣe ni kódà ká ìṣe yẹn tóbi kò tí ìdíkó kódà ká ìsìyàn tóbi kódà ká rí pínyàn tẹ́bọ àìjẹ́ tó tóbi jù nìyẹn inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ala unabbiukum bi akbari al-kaba'ir àbí gbogbo àwọn eléyìí jẹ́ kọ́yọ́ pé ẹ̀ṣẹ̀ tó tóbi jù náà lẹ́bọ kódà kíyàn قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله فإن الله يغفر الذنوب جميعا kò tí bọ́ fún yàn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sí lè àánú ọlọ́run sí lè yàn bá ọlọ́run sí lè tàforíjì fún yàn nígbàtí yàn bá ṣe gẹ́ni nígbàtí yàn bá tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ló fi jẹ́ sí pé kí yàn máa ṣẹ bọ àbí kò sí báyìí ṣe ṣe léwu kó tóbi tó kò tí ìtumọ̀ sí pé nìyẹn fèèrè nígbàtí gẹ́ni nígbàtí ò bá ṣe takú súrà yìí yẹn awútàkà rọrọ̀ àbáyìí jẹ́ ń wá lọ́dọ̀ yẹn lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀sìn pé ó fi ṣàìjẹ́ báyìí o à ṣàìjẹ́ tún lélẹ́ náà ẹ̀rí dàǹgangan wọ́n tó kó fún ah alhamdulillah mo tó ti gbọ́yìn àṣìṣe míì tó wáyé lọ́dọ̀ rẹ̀ kéèsè rú yẹn náà ni wọ́n máa o àṣìṣe míì tó wáyé lọ́dọ̀ rẹ̀ <coughs> ó tún pàkíyèsí ara rẹ̀ ẹ̀ tó pè sákíyèsí lórí mìíràn ó tún pàkíyèsí ara rẹ̀ yìí sì túmọ̀ sí pé failure ti bá nǹkan tí bàbá yìí sọ nìyẹn o bàbá yìí sọ fún wa wípé kò sí bá rí sí èèyàn ṣe léwu kó tóbi tó láyé kò sí bá rí sí èèyàn ṣe léwu kó pọ̀ tó kódà kọ́ máa rìpítà rẹ̀ kẹ́ wí fún kọ́ gbọ́ tó ń ti bẹ́ẹ̀ kè fail àtàwá ló fail eléyìí ni àwọn òrújú táwọn ẹni máa mú wá fún wa inú tíra tó sì yàtọ̀ sí nǹkan tí ó wà ń bẹ̀. bal yu'amiluhum mu'amalatan waqi'iyya bóyẹ̀ ní pé a máa báwọn èèyàn lò níbàálò waqi'iyya ni níbàálò kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ sí wọn ga láti bá lò reality ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sáwọn èèyàn irú nǹkan ẹ̀ ní ọ̀sọ̀ bá ṣe bá lò صادرة عن معرفة بطبيعة بطبيعة النفس البشرية àwọn ìbálò tó yẹ sí pé yóò máa yóò máa yóò máa wáyé yóò máa jẹjáde nípa ìmọ̀ta ti ní sí àdámọ̀ ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn rèé nǹkan tó pa láti aburú ni àbẹ́ẹ̀kọ́ ni ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn sì máa ń fà sí pé kó sa ìdá a mọ̀ fi nǹkan yẹn bá wọn mẹ̀dé nìyẹn ló fi jẹ́ pé ta bá rí pé yẹn ṣàṣìṣe a ní ti ṣe ìkọ́ọ̀tù ẹ̀ lórí àṣìṣe yẹn a ní ti jábọ́ lórí àṣìṣe yẹn a gbìyànjú láti pàkíyèsí ẹni tó pọ̀ mẹ̀dé yẹn ni àbí a gbìyànjú wá pé apẹ́sákíyèsí asálàyé fún nígbà tá bá tó wá rí pé ẹni yìí eléyìí ṣe pé kí ni ẹni yìí ń tàyà kókó nàkí sọ́lọ́wọ́n bá ni eléyìí ńláyà sọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ni eléyìí báyìí kò sí bẹ́ẹ̀ ṣe lè fún lẹ́rìí tó kò ṣe tán àti yípadà ó fẹ́ kábàrọ̀ náà ni ó fẹ́ ánẹ́dà náà ni ó fẹ́ sorí kankan ó fẹ́ ṣe ìgbéraga tẹ́lì náà ni ó fẹ́ takú náà ni ìgbà yẹn ló tó wá ti pé ah, eré ìbáyìí ṣe sí tọ́lọ́run bá rí kẹlá kórìíra rẹ̀ àwọn tó bá yìí ṣe báyìí rẹ̀ ẹni ibú ni wọ́n lọ́dọ̀ Ọlọ́run bá lọ subhanahu wa ta'ala àbínú tẹ̀tíf ta parí tán sí kí lọ́lọ́run bá rí kẹlá kí ló fi dámà àwọn ọmọ Israẹli ṣe bí wípé lẹ́yìn tọ́lọ́run bá rí kẹlá tó gbàdé ìlọ́wọ́ wọn tán pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó lágbára yẹn ثم توليت من بعد ثم توليت من بعد ذلك wọ́n tún yapa náà ni wọ́n tún yẹ́yìn padà náà ni sí bí nǹkan tó fà tó tọ́lọ̀ bá ìjọ́ fi láàmà wọn ni ẹ̀ so a mọ́ pé àmà ẹwò èèyàn rẹ̀ lọ kò sẹ́ni tí ń sọ yẹn torí pé Ọlọ́run Allah subhanahu wa ta'ala so yíba yìí so ilé ìbáyìí nǹkan tó yẹ ká gbọ́ yìí ni bal yu'amiluhum mu'amalatan waqi'iyatan صادرة عن معرفة عن معرفة بطبيعة النفس البشرية المتأثرة بعوارض الجهل تلقى ẹni ọmọ ẹ̀dá ènìyàn ó máa ń nílapa pẹ̀lú àwọn àwárídò jahal àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ síyàn tí yàn yà àwọn nǹkan yẹn máa ń kó lápa ó máa ń lápa lórí ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn wàlúhọ́fìlà káyà láìmọ̀kan káyà fọ́nú fọ́ra olùgbàgbé ọlọ́run ọba wa ta'ala olùgbàgbé àti ọlọ́run ọba olùgbàgbé àwọn nǹkan tọ́lọ̀ ọba àlékẹ́lá ní káṣe tẹ́yìn bá wà ní ìjòkó imani ọ̀gá tí a ti bá fi tó bí ọjọ́ mélòó kan ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tó ní àrótún ti ọ̀rọ̀ ìṣesí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ìṣesí ẹni ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wọn náà àṣètò àdínkù ìmọ̀nbọ̀ mẹ̀mẹ̀dẹ́ ènìyàn wà láwà ìfẹ́ inú nínú àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ sẹ́ mẹ̀mẹ̀dẹ́ ènìyàn ìfẹ́ inú lè gbéyàn wà ní sian ìgbàgbé lè gbéyàn gbogbo àwọn nǹkan yẹn láàmà kọ̀nsídà òun láàmà wòye sí lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ṣe ṣe kọ́ yẹ pé ẹni ti gbàgbé àwọn nǹkan tó ṣe kọjá pé ìfẹ́ ń ló gbé ó ṣe kọjá sí pé ó ṣe kọjá sí pé àwà wá àwọn nǹkan yẹn fún táàfi ṣe kíni táàfi tí a fi rí pé kò sí nǹkan mọ́ a máa wá àwíjàre fọmọ ẹ̀dẹ́ ènìyàn ni títí táàfi ń ráwíjàre yẹn mọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní fèèlì títí tí ó fi fèèlì ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní fèèlì tẹ́ títí táàfi rí fèèlì òun náà ní ká ṣe gbogbo ń tọ́tọ́ gbogbo tó jẹ́ ọ̀ràn yẹn léwa lórí rẹ́bí ọmọ ìyá láti ṣe fún kọ́ takú ó jẹ́ tó wá burú kó tó wá máa pèpè sójú ọ̀nà àánú àà èyí tó wá burú jù وهذه الحقيقة أيضا تفيد في منع فقدان التوازن نتيجة المباغتة بحصول الخطأ wọ́n ní òdodo tá ń sọ yìí wọ́n ní nǹkan tí ó <coughs> kí a tako àìní ní àìní ní ìwọ̀ntúnwọ̀nsì ilé tó yẹ pé yóò máa fa kí nǹkan máa bá wa lójijì nígbàtí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá ṣàṣìṣe àṣìṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn eléyìí ò ní nǹkan tí ìnímọ̀ nípa nǹkan yìí tàbá nímọ̀ nípa ìjẹ́ aláṣìṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn so yóò kọdí wa láti má lè ní àtàwázùn

àwọn nǹkan tó jẹ́ sí pé tí ìwọ̀n bá mọ̀ yóò jẹ́ kí àyíṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa báyàn lójijì táyíṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá ti ń báyàn lójijì ní yóò máa padà múyàn lọ síbi kí èèyàn máa ṣe àwọn iṣẹ́ kan tó jẹ́ sí pé kò ní dá àwọn iṣẹ́ tí ó jẹ́ ọ̀rọ̀ dáàtù fẹ́yìn àwọn iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ kò báyìí tí lágbáyà náà kí ni ó jẹ́ ọjọ́ tó fẹ́ kí làwa náà ṣe fún padà lórí tó ṣe àwọn nǹkan tá máa wá ṣe fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn padà nígbà bá ṣe àwọn nǹkan kan tó bá wà lójijì yẹn nǹkan tí ò ní وإدراك هذه الحقيقة فيه كذلك تذكير للداعية والمربي wọ́n ní ká mọ òdodo yìí ma ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn láṣìṣe ni wọ́n ní nǹkan yìí bákan náà ìrántí ló jẹ́ fún ẹni tí bá jẹ́ olùpèpè àtẹni tó jẹ́ olùre ni pé yóò mọ̀ ọ̀ràn létí pé àwọn tó ń bá ṣe àwọn tó ń rè àwọn tó ń pè ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wọ́n o àṣìṣe ọmọ ṣẹlẹ̀ látọ̀dọ̀ wọn tó bá ṣẹlẹ̀ má jọ bọ́ nínú àwọn àǹfààní tí ó máa ṣe fún ẹni tí ń pèpè ní àtẹ́ntí ń ríyàn al-amiri bil ma'ruf ẹni tí ń pàwọ̀yàn láti ẹ dáadáa yóò lè mọ̀ pé ojúṣe òun ni kóhùn máa pàwọ̀yàn láti ẹ dáadáa torí àwọn ẹ̀dẹ́ ènìyàn ni kí wọ́n máa ṣe tí ọ̀dá so ìyún ni ó mọ rán ẹni tí ń pàṣẹ tí ń pàwọ̀yàn láti ẹ dáadáa létí yóò sì mọ jẹ́ kó mọ̀ wípé kò gbọdọ̀ sú òun

òun náà ma rántí pé abara lòun náà nínú àwọn abara tọ́lọ ń dá yunkin àyàkọ̀ àti ìmàwakọ̀ àti ìmọ̀kùtì òun ló ti ma sọ́ra rẹ̀ gan pé eh ó pọ́síbù kémi náà kémi náà kó sí nǹkan tẹ́ni tí ó ṣàìṣe kó sí o torí pé èmi náà ẹ̀dá bíi ti èmi náà tí yóò jẹ́ kọ́ máa rán létí gbogbo gbà tí yóò sì máa fi sọ́ra rẹ̀ yóò sì máa fi sọ ara gan bóò ni bàṣàríyà ìǹsàníyà bóò ni òsì ní gbèmí náà tèmi ló fi ní kó sínú wà bàjẹ́ tẹ́ni kó sì torí pé èèyàn bí ti ẹ̀lú mìíràn òun ò ní ríra ẹ̀ ní rí pé òun ti làkóhùn bí àti ṣe eléyìí báyìí tó bá ti ń ṣẹlẹ̀ fàyọ̀ àmìláhù ní ṣíkẹ̀ rọ́ṣà eléyìí ọfà tí yóò fi máa bá àwọn aláìṣe lò pẹ̀lú ẹ̀gbẹ́ àánú yóò máa láàánú wọn àánú wọn ni pé yóò máa láàánú bóòrú ìfẹ́ pè wọ́n sójú ọ̀nà ọ̀là padà ìtẹ́pá àánú wọn ni pé yóò máa fi wọ́n lẹ̀ lórí ìbàjẹ́ yóò máa wá ìjọ àrí wọn pé ẹ̀ ìjọmọ ni wọ́n ni ẹ̀ kò sí bá ṣe lè ṣe tọ́lọ́wọ́ bá lọ́sùn bá dára sọ pé gbogbo àwọn orílẹ̀-èdè òun máa gbà lọ́wọ́ ẹ̀lẹ́jọ́ gbẹ̀rẹ̀ kìí àwọn kóhùn ní fìyà jẹ́ ìlérí ọlọ́wọ́ bá ní kóhùn fìyà jẹ́ àbẹ́ẹ̀kọ́ ni tó ń torí ẹ̀ a fi rahma báwọn èèyàn lò kéṣe pé rahma ni pé a máa wá a máa fọwọ́ ra àwọn èèyàn lórí a máa láàánú wọn pàfẹ́ kan mọ́nà a máa láàánú wọn pé hey ni أكثر مما يعا أكثر مما يعامله من شق القصوى yóò sì yé kéèyàn pọ̀ láàánú ju béèyàn ṣe báwọn èèyàn èèyàn fi lílẹ̀ báwọn èèyàn lò púpọ̀ ju béèyàn ṣe fi lílò sílé báwọn lọ ṣerí irú ní mo sọ yìí lára àwọn àyè rújú tí mo sọ ni pé nígbàtí ẹni tí ẹni tó jẹ́ olùpèpè ẹni tí ń reni ẹni tí ń pa àwọn èèyàn láṣẹ dáadáa tí ń kọ̀ bàjẹ́ fáwọn èèyàn tóun náà bá ti mọ̀ pé ọmọ èèyàn lòun náà nínú àdámọ́mẹ́dé ènìyàn sì ní kó sàṣìṣe tó sì mọ̀ pé inú ọmọ èèyàn lòun náà wà yóò jẹ́ kọ́ mọ̀ pé òun náà lè kó sí nǹkan kó sí rẹ̀ eléyìí tó eléyìí wà tí kọ́ máa báwọn èèyàn lò pẹ̀lú àánú púpọ̀ jù bí ó ti ẹ̀já mọ́ bá wa lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí jẹ́ tàwa náà bá ṣe kẹ́lẹ̀ bá fàánú bá wa náà lò ìwọ fẹ́ máa fi ẹsẹ̀ rí pé níjọ́ tí wọ́n náà bá fẹ́ ṣe bàjẹ́ kán bá fi kán bá lè mọ́ àbí ẹ̀ àwọn èèyàn tó ṣe sì náà yìí ẹ̀ ọlọ́run ló tọ́ lọ́rọ̀ ní ká fún wọn lẹ́gbàá ọlọ́run sì ní tọ́ bá ṣe jẹ́ abilékọ kálẹ̀ wọn ló kò pa ṣùgbọ́n ẹ̀jẹ́ fi wọ́n lẹ́jọ́ tó ń jọ́ta wa náà bá ṣéjùmọ̀ ìlànà àwọn èèyàn ni ẹgbẹ́ báṣàrù láwa náà irú èdè tán sí àwa náà lè ṣe tàbá fàánú bá wọn lù ní tíjọ́ tàbá náà bá ṣe ta ní ọ̀fàánú bá wà náà lù gbàtà bá mólè tàbí gé lọ́wọ́ òun kó sí pẹ̀lú nìyẹn èèyàn bí tiẹ̀ láwa náà jẹ́ tàwa náà bá ṣe wọn ní fàánú báwa náà ó gé ọwọ́ tiwa náà ní ẹjá bá lò pẹ̀lú àánú lónìí torí ẹjẹ́ dákẹ́ lórí àwọn aburú àwọn aláburú yìí àwọn oníbídí àyí torí jọ náà ọba ṣe kẹ́rẹ̀ dákẹ́ lórí tiwa náà torí jọ ma Málìkì ọba àwọn èèyàn kan ní Madina sákàtúwà oyubi náà sí fàsákàtà náà sí òyúbi hì wọ́n ìbàjẹ́ wọ́n <laughs> <laughs> أدرك مالك أناسا بالمدينة سكتوا عن عيوب الناس فسكت الناس عن عيوبهم الإمام مالك bá àwọn èèyàn kan ní Màdínà wọ́n rí àwọn èèyàn kan ṣe ìbàjẹ́ báyìí wọ́n sì dákẹ́ wọ́n sọ torí jọ́dá àwọn náà bá ṣe ìbàjẹ́ Imam Malik tún bá àwọn èèyàn kan Madina àwọn èèyàn yìí wọ́n bẹ̀rẹ̀ sí máa tàlébù àwọn èèyàn ní fa áùjájá náà sí láhùn ìyóòbá wọn dáràn àwọn èèyàn tó dáràn sí wọn lọ́rọ̀ àwọn èèyàn bá wọn wáyé sùn tú láti láti wọn náà bá ti sọ̀rọ̀ nípa àwọn èèyàn àwọn èèyàn náà mọ̀ fẹ́ dí tiẹ̀ náà káàkiri tí nǹkan tó ń sọ nìyẹn tẹ bá a bá ti bá àwọn èèyàn yìí lò pẹ̀lú pé ká máa kájú níbi tí àwọn náà ò ní bá náà lò pẹ̀lú ẹ̀rẹ̀ ní tó ń pèpè sí ni pé kí bàjẹ́ máa lọ láwùjọ kon ka kọ́nkálukú máa ṣe je ká ma mọ́kọ̀ fúnra wa ilé lo bá lè ke ló fi la ina àwọn kíni àwọn allazina kafaru min bani Isra'il du du'ina allazina kafaru min bani Isra'il ala lisani daud wa Isa ibn Maryam dhalika bima asa wa kanu ya'tadun kanu la yatanahawna 'an munkarin fa'alu la bi la bi ma kanu yasna'u kánù láyà tànà àrùn àmú kẹrì ń fa àìlú kára àwọn èèyàn tó ń ṣe aburú báyìí káàsì mọ́kọ̀ fún wọn káàsì dákẹ́ nítorí jọ́ta wà náà bá ṣe kálẹ̀ fi rìn kálẹ̀ dákẹ́ tiwa náà káwùjọ lè kó lè kún fún bàjẹ́ ilé yìí báyìí rèé àwọn ààyè ibi táwọn onírùjú ọmọ ìlú ni ẹ pé tẹ́yìn náà bá ti fi rú nǹkan báyìí báwọn èèyàn mọ̀ wípé abara bíi tiwọn lòun náà ìwọ tó ń rí àwọn èèyàn ìwọ tó ń pépè ìwọ tó ń pàwọn èèyàn láti dáadáa lónìí òun kọ́ bàjẹ́ fáwọn èèyàn lónìí ma pá bára bí tí wọn ìwọ náà ìwọ náà lè ṣàṣerú àwọn àìṣẹ́ tí wọ́n tán ti yẹn tí ó ń torí ẹ̀ngbà tó máa ń ṣàìṣe máa fàánú bá wọn lò nítorí ìgbàjọba kan wọn náà kẹ́lẹ́ láàánú ti ẹ náà tó bá lè ẹni tí ń pe àwọn èèyàn sákìyèsí nípìnlẹ̀ òní kọ́ fẹ́ tó wọn ṣe ni kìí kọ́ fẹ́ fìyà jẹ wọn ẹ̀rí pé èròǹgbà tó gbọdọ̀ jẹ́ pínlẹ̀ ni pé àwọn èèyàn tí wọ́n ń ṣàṣìṣe yìí bóòlá ìfẹ́ tó wọn ṣe àtúnṣe yẹn wá lóríṣiríṣi ọ̀nà ókè ọlọ́run bá subhanahu wa ta'ala tó lẹ́ni tó bá ti ṣe dìná kálẹ̀ ló kò pa sọ́lọ́run bá àdékẹ́lá fẹ́ tún ṣe ni àbọ́lọ́bà àdékẹ́lá fẹ́ parun ọlọ́run ọlọ́run bá fẹ́ tún ṣe ni ọlọ́ọ̀bá àdíkẹ́lá fẹ́ fọmọ́ ni àìbẹ̀kọ́ ni ẹwà wo bí tọ́lọ̀ọ̀bá àdíkẹ́lá gbákùn ti gbà ṣe irú yẹn sì ṣe líìnù nìyẹn àbí ṣídà ṣídà gidi kámúyàn káàrí mọ́lẹ̀ kókó erí California kò lérí kó fi kú nítorí pé kí ni tó pàá fẹ́ kọ́ bàjẹ́ kan tó ṣe a sì fẹ́ kọ́ fáwọn míì náà pé ẹ ti rí o zìnà ibi tọ́mọ́ báyàn dé nìyẹn o ẹ́ irú kí la fi bá nìyẹn irú kí lọ́lọ́n fi ní ká bá nìyẹn ẹni tá fún ní ẹgbà ọwọ́ ẹ̀lẹ̀ la fi mú àbọ́wọ́ tó le ẹgbà ọgọ́rùn ọlọ́n tó ní ẹgbọ́dọ̀ ṣàánú ẹ̀ pàápàá nígbà tẹ́ bá ń fún ní ẹgbà yẹn náà gbogbo àwọn nǹkan yìí rèé ṣẹ̀rí àti gbégbó nǹkan kalẹ̀ èèyàn kan ní máa tú tó dá wa láwùjọ olóbi jẹ́ pé ọ̀ràn yẹn ló ń kálukú wa náà ọ̀ràn yẹn ní ká lọ wá mà tó fi di pé àwọn èèyàn ò ní mọ̀ wọn ní mọ̀ tàn wá jẹ láwùjọ yìí ẹ̀yin náà wùn sí tọ́lọ̀ bàbá ṣùgbọ́n àtàrà náà bá tànú yàn kí yàn máa wọn kẹ́kọ̀ọ́ di wọ́n padà sọ̀yàn di yẹ́rí yẹni tó bá ti di àyímọ́ kó ń táwọn kan lélẹ̀ láti aláburú sí láwọn èèyàn láwùjọ yóò wọn lápẹ̀lẹ̀ àwọn àfá wọn ṣe kíníkà abáfẹ́ lápẹ̀lẹ̀ wọn ni kan lé àánú lẹ̀ kákò nítorí kí n mọ́ jìyà ni mo ṣe kíní mo ṣe mọ́ lọ́fà ẹ ṣe wẹ́ nítorí mọ́ ni mo ṣe mọ́ lọ́fà à nítorí pé ká lè rí ọlọ́run ọba lọ́sùn fáwọn àtàlásìn dáadáa torí ẹ̀ lèyàn fi ń kéwù tó ń ti bẹ́ẹ̀ náà tó wá rí tó tó wá jẹ́ sí pé èyí tó wá sókùn sí rẹ̀ lọ́rùn yóò tó wá fún àwọn kan yóò tó wá fún àwọn èèyàn kan lókùn yẹn pé ẹ̀dá mi máa wọ́ mi lọ bí tó bá ti wù yí kí ló dé ìfẹ́kẹ́ bí ó jí mi lẹ́rìn ọ̀sáfẹ́ máa tẹ̀lé yín à kírọ́ o ọlọ́run ò fẹ́rù nǹkan yẹn ìbí tí bàbá yẹn ti wá di lẹ́nu lẹ́yìn tán sọ̀rọ̀ yẹn tán wọ́n ní walakin kullu ma sabaqa walakin kullu ma sabaqa wọ́n ní ṣùgbọ́n gbogbo ń tàà sàlàyé yìí la ya'ni an natruka al-mukhti'ina fi halihi ní ọ̀sọ́ fún wa kò túmọ̀ sí pé káfà wọn ń sàyè ṣe ilẹ̀ lórí àṣìṣe wọn o wa na'tazira 'anil 'usat yìí ní ká máa wáwí jàre fáwọn tó máa ń tẹ̀ o ẹ̀ tàbáníkàwò náà àwọn náà àwùjọ tán wà ní ẹ̀kìníkan ni ẹ̀mọ̀ pé àwọn ti dépò kan táwọn náà bá dérúpò yẹn kò ní rọrùn fáwà náà káàmọ̀ wá wá àwíjàre burúkú wọ́n ní gbogbo dáṣọ yóò sọ pé káfà àwọn ẹlẹ́tẹ̀ẹ́lẹ̀ lórí ṣe sí wọn káàmọ̀ wọ́n ràn yíò ní káàmọ̀ wáwíjàre fún kama wá wíjà àrífún akò túnmọ̀ sílẹ̀ o bí annahum basharun ká ní ẹ̀ ara èèyàn náà ni wọ́n ìjẹ́yàn ní ń wọn أو أنهم مراهقون أو أن عصرهم مليء بالفتن والمغريات àkà sọ pé àwùjọ tó ń gbé ní àti àwùjọ yẹn kún fọ́pọ̀lọpọ̀ bàjẹ́ ní òun ló fa gbó wàhálà tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn wa ghayri dhalika min at-tabdirat àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó àwọn àwíjàre àwọn àwíjàre táwọn èèyàn fẹ́ máa mú wá láti fọ àwọn ẹlẹ́sẹ̀ má valium baril inkaro wal muhasaba wọ́n ní bí kò sí pé ọjọ́ ọ̀ràn ó tọ́ kátàkó ẹni tí bá ti ṣe tí ọ̀dá wal muhasaba káṣẹ̀ sírò lórí ẹ̀ walakin bi wọ́n ti di ọ̀rọ̀ yìí wọ́n ní wàlákin wàlákin ìsìnáàfù ni wọ́n fi máa ń dá ọ̀rọ̀ padà ní pẹ́tò gbogbo tá a ti wá sọ yìí gbogbo ẹ̀ náà o kìí ṣe wípé ìsìnáàfù wọ́n ti sáré mo sọ pé wọ́n ti sáré tètè dí ilẹ̀kùn yẹn wọ́n sáré tètè ti bíbá eléyìí báyìí rèé ní tó ń túmọ̀ sí òun náà ni wípé a ní máa wà àwọn èèyàn lórí ìbàjẹ́ a mọ̀ láàánú wọn pẹ̀lú ìmọ̀ síkíní ìmọ̀ sàlàyé ojú ọ̀nà fún wọn ọ̀nà tá a lè gbà láàánú wọn ni ká má fi wọ́n lẹ̀ lórí ìbàjẹ́ yẹn torí pé tá a na ń wò wọ́n rán a fi wọ́n lẹ̀ lórí ìbàjẹ́ yẹn a fi lè kú sí orí ìbàjẹ́ a a fi parun nìyẹn tá má yìí wa lọ́wọ́ ọpa ayé àkàmẹ́gbé kàbámọ̀ ní kọ̀sátúnṣe mọ́ yẹn ànílèsí mọ́ èyàn kà máa fara tí mú ni èyàn nílè rí dámọ́ ẹ̀mí yóò sì máa jàrin lóògùn gbogbo pé yé mo ìsàbò sí fẹ́ ni ní o ah, mo sì rò pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ní o táwọn yẹn bá wá ń pè lẹ́ni eré tó máa sọ pé kí ní ẹ̀mí yẹn máa jàrin kẹ́ mo mọ̀ mọ́ pé ń ṣe báyìí mo mọ̀ mọ́ pé ń ṣe báyìí pẹ̀tí ìmọ̀ wíbẹ́ ni tó fi kù ẹ̀mí ìwé balẹ̀ ipò owó lẹ́yìn máa wà níwájú a ah, nífẹ̀ẹ́rú ẹni bẹ́ẹ̀ tàbà ń ṣerú nǹkan bẹ́ẹ̀ kan ṣe bá yẹn so eléyìí báyìí náà ni àwọn ibi tí ó nídìí kí a lè àwọn tààlẹ́kọ̀t lórí ẹ̀ nínú àwọn tíra yìí so tí a bá wojú ọjọ́ tí a rí pé ọjọ́ ti lọ́gán so ibi náà ni a máa láǹfààní àti dúró sí ní òní ìbáyìí so eléyìí tí a ń bẹ lọ́wọ́ wa ta'ala kí a ó ṣe àmọ̀nẹ́ni kọlọ̀bà lọ́sùn hàn àtàrà kó sàánà wà kúrò dúdú hàn wà lódúdú kó jẹ́ kálì tẹ̀lé kó fi aburú àti bàjẹ́ <clears throat> kó fi hàn wá láburú kó jẹ́ kálì jìnà sí salih almunajide kọlọ̀bà lọ́sùn hàn àtàrà kó bá fọ̀nà mọ́ kọlọ̀bà lọ́sùn hàn àtàrà kó bá darí wọn padà so kọlọ̀bà lọ́sùn hàn àtàrà kó wo àwọn dáadáa tí wọ́n ní tí wọ́n dẹ́kọ̀ dáma ọlọ́ọ̀bà lọ́sùwọ́n sára kó dáhùn kó fi kó wọ lábẹ́ àfi nǹkan tàkàsọ lọ́sọ̀dọ̀ ọlọ́ọ̀bà lọ́sùwọ́n tó bá yẹ pé wọ́n ní ń rí pé so ilé tó sì hàn sáwà ni kò sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà pé nìkan ní dáadáa lọ́dọ̀ ọlọ́ọ̀bà lọ́sùwọ́n sára tó láàrin òun àtọlọ́ọ̀bà nínú mẹ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì àbí mẹ́jẹ̀mú alákọ̀ọ́gan tí wọ́n fi ń gbaṣẹ́ gan ìwọ ọmọ bóyó ní àbí òní so n tó hàn sáwà ni pé àwọn dáadáa kan tí bàbá yìí ní so abẹ́lọ́wọ̀n bá lọ́sùn wọn tàbí kọ́dọ̀ kọ́dọ̀ kó wù mọ́ wọn lára tó bá yìí pọ́n ní lọ́dọ̀ ọlọ́wọ̀n bá lọ́sùn wọn tó bá yìí pọ́n bá ní lọ́dọ̀ ọlọ́wọ̀n bá subhanahu wa ta'ala ń tòótọ́ bó ti hàn sí wa kọ́lọ̀ bá kó wù mọ́ wọn lára kọ́lọ̀ kó dáhùn kó bá fi dá wọn padà sójú ọ̀nà súnnà torí pé ojú ọ̀nà bí dáa gidi ni bàbá yìí rú nírìn ojú tí máa ń kópa àrùn bá gbà yé tí máa sọlé sọ̀nà dáwóró ni ojú ọ̀nà tí máa balé bọ̀nà jẹ́ ni tí máa ń borí ilẹ̀ borí omi jẹ́ ni sóye so kọ́lọ̀bà lọ́sùn wọn tàbí kọ́lọ̀bà kó sànú ẹnìkọ̀kan wa kọ́lọ̀bà lọ́sùn wọn tàbí kó má sí ẹnìkọ̀kan wa lọ́nà wọn láàjọ́ kọ́sọ̀lọ́bà lọ́sùn subhanaka allahumma wa bihamdik ashhadu